àbí wọ́n pín sẹ́ni tí wọ́n wá ọ̀wá ara ìtọ́ ọmọ wà lébù rẹ̀ lọ àwọn tẹ́jọ́ ń tẹ́lẹ̀ ayé gan alégún yẹn mélòó lọ ti mú wa náà tọ́jú wá ń lọ sọ́dọ̀ àwọn sàbí lọ lọ ọ̀tí ẹ̀lọ tẹlẹríṣàn tó lọ síwájú lọ tẹlẹríṣàn kejì kẹta ó wá gbadúrú fọ́ọ̀tì tẹlẹríṣàn nǹkan ṣíọ́ nǹkan ṣíọ́ ẹ̀yà tó ní ẹni tí ń sọ rú ẹ̀ ní ilẹ̀ haúsá jàbá níbi ọ̀tọ̀ ní kó wẹ̀wọ̀n wọ́n ti wá gbé dájọ́ mi lè lórí pé kọ́jọ̀ kan lọ rẹ̀ ṣe tẹ́ẹ̀tì ọpọlọ rẹ̀ pé ó dà pé ìtọ́ ṣe àbí ọ̀pọ̀ tó ti tẹ̀lẹ̀ so ìwọ náà tó wá fi lè bú tàbí mú ìyá yín náà àwa náà padà ọ̀rọ̀ rẹ pẹ̀lú ògbọ́nà ìtẹ̀ tí ń lọ bẹ̀ báyìí náà lórí ẹ̀rí kí ni ọ̀pọ̀ ti ṣe kínú ọ̀pọ̀ ti ń sún amáyìn mùsùlùmí òdodo lọ́kùnrin lóbìnrin ìkórìíra ní bọ́ọ̀dì inú àwọn sàábé má ṣe kí ni má ṣe pèsè ní rẹ o ìwọ dúó mo sì yẹ ká dúó gbogbo àwọn nǹkan tí wọ́n ba ìsìláàmù jẹ́ gbogbo nǹkan tí ò jọmọ́ ìsìláàmù tó gbé wọ́n lẹ̀ Yorùbá gbogbo àwọn àbá lórí èèyàn àwọn àbá òǹlọ apẹ́ èèyàn àwọn àbá gbẹ̀sẹ̀ èèyàn gbogbo àwọn wíwú yìí táwọn àbá kan máa ń wí ilẹ̀ yorùbá yìí gbogbo ẹ̀ àsìkò tó tí kí ni ọ̀rẹ́ àsìkò tó tí wé ò gbọdọ̀ máa wáyé mọ́ ìrẹ́ ọmọ ìyá mi mùsùlùmí ìwọ tó gbọ́ wa ní gbogbo omi tọ́lọ̀ bá ti ní ọmọ gbọ́ wa dákun òfin ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run o ìtọ́ ìntọ́ bá ti bá nínú súnà tàlẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam má jẹ́ kí nǹkan kan kọ dí ọ láti lè máa wá dọ́gbọ́n sí i má jẹ́ kí nǹkan kan kọ dí ọ láti lè sọ tó bá jẹ́ òdodo yìí yóò jẹ́ pé ìntọ́ bá sọ báyìí kó má ti rẹ́rẹ́ kí ni qala Allah qala rasuluhu qala sahaba má jẹ́ kí àwọn àmọ́ dọ́gbọ́n àwọn àmọ́ sí báyìí àwọn àmọ́ lọ báyìí àwọn àmọ́ bọ̀ mọ́jú mm, mm, mm, dọ̀ọ́lá mú sọ́rí tó bá ló fẹ́ please àwọn èèyàn kan ó wá fẹ́ torí ẹ̀ compromise ó lè rọ́nà lọ áyà ta ké síwájú áyà ìjà mọ̀ pé ó lè tó kíni ó lè rọ́nà lọ áyà tó wá síwájú eléyìí tí establish fún wa ó ní pé walan tarda anka àti yahudi

ẹ̀ẹ̀sí láti àkúnbá ìdúgbà ìlẹ́gbẹ̀ ẹ̀kọ́ wá jẹ́ blend fún wọn àbí kọ́ wá lè kó ìwọ náà fẹ́ blend pẹ̀lú wọn kí wọn náà kí ọ̀rọ̀ yìí bá lè jọra yìí nìkan má jọrọ̀ má jẹ́ kí irú àtòdodo kó sí kí ni kó jọra wọn dúró pé àníró lè pa irọ́ lílì ara lè intimidate rẹ wọ́n lè kó wàhálà balẹ̀ ayé rẹ pàápàá wọ́n lè kó dàgbà má jẹ́ kí wọ́n máa tàn yáà a máa dẹ́ làmú wò gan wò ó parí pa dẹ́ làmú má san rẹ tàn pọ̀n lọ́ làmú

tí a pé bá bá tó okùn báyìí nìkù ìwọ́n náà lè lọ tíra ìrẹ̀ ọ̀rọ̀ yìí kí mo sọ yìí tọ́lọ́ sókùn mọ́ èyí wọ́n tó bá tàbí wà lóyìn kíláàsì lọ́mọ tó bá ti sókùn mọ́ ìjọ ara ju méjì kọ́ wá gbé adìẹ sórí ẹ̀ bó lajẹ ní òkùnmọ́ sí ẹ́ wọ́n ti fi adìẹ ọmọ saga okùn náà ń kọ́ sọ pé okùn nílé dúró bó ti dúró tẹ́lẹ̀ tẹ́lẹ̀ sọ ìtumọ̀ ní pé ara ò rọ okùn ara ò sì rọ so bábá láwọn kó wàhálà bọ àwọn ẹgbẹ́ ń ṣe wàhálà ó

ebe wọ́n tún ṣe fundraising fún gíní àbẹ́dàlágbáyá láàmú ẹgbẹ́ bụ fundraising tó bá ẹjọ́ tún ọ kankan so alákùnlé hàn ìwọ́ di mọ̀ kú mi lìkì sáábẹ́ yá yá àyá ọlọ́ni ẹ̀yà àyá kúwà ilé ọmọ ìyá mi tọjú olùgbàgbọ́ òdodo dákun nǹkan tí ò dá sí pé ó ti kú ló wọlé ó ti ń bẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìmí ti wá kún un ọlọ́run jálà bí ti ń bẹ́lẹ̀ yóò báyìí ọlọ́run bá wa ní jálà bí wọ́n gbó gbogbo kíjọba mú àwọn ilé yìí ó já àwọn àfa wọ́n di orí èèyàn àfa ilé yìí wọ́n di apá èèyàn adẹ́yìn eré nínú òyìn ní ojú ọmọ wa tíyàn tẹ́bá káròyìn pé wọ́n jí ẹnìkan lórí ẹlọ wá díẹ̀ lọ bí ìbá ti pa àfáà lẹ́yìn omi direct yóò jẹ́ kí yóò jẹ́ pé àfáà ló rán orúkọ àfáòta jáde mẹ́ ọkùnrin bá àfáà ló fẹ́ fi ṣe iṣẹ́ fún èjì ó yẹ fọ́dọ̀ tí wá ní wọ́n ti máa rírú ẹ̀ àwọn tá a gbógun tì àwọn àtìmọ̀ pé bí síkì ní ìtì bẹ̀rẹ̀ níbi jálà bí ìwọ mi lè ní jálà bí tèmi èmi òṣìwà bá débi kí máa lórí èèyàn méjìlá bọ̀ tuntun ìyìn bá ní kí ló pàtì èèyàn méjì ní ìmọ̀ ìwò tí ìníṣẹ́ rẹ̀ lọ́wọ́ ọ̀tí ìgbà àkáǹtì nílẹ̀ tàbí mú àkáǹtì ti lẹ lọ́wọ́ ti ẹ náà orí èèyàn apá èèyàn yíṣẹ́ èèyàn egun èèyàn ń bẹnú ẹ̀ náà àmọ́wọ̀ òtí ìláyà láti ṣe kíni láti lè lò ó ẹ̀tọ́ bá rí bẹ́ẹ̀ ó yẹ ká tako iṣẹ́ burúkú tí ń kọ yín nǹkan ìdí

yorùbá tó yìí lọ́nà ní tàríkù sára yorùbá sí lọ ó lè jẹ́ sí àwọn ẹgbẹ́ lọ sọ̀pọ̀ tí ọkàn tán àwọn àgbẹ̀ lọ́ntàn ààbẹ́ tó ń tàn ní wà báyìí nìkan tó ọlọ́ọ̀lẹ̀ kán tó mẹ́ni ọ̀tàn tó yí tọ́wọ́ sí wá láti ìránù yẹn kò rí ìdíjòkó kò sẹ́nì kankan nínú àwọn sàájú ànábì tó tọ́ sí ìlú kò sẹ́nì kankan kódà èyí tí wọ́n tó bá rí pé bóyá láàrin àwọn sàábé gan bóyá àwọn sàábé gan mọ́ sábà bírú ẹni bẹ́ẹ̀ ṣeré láàrin wọn ìwọ ògbọ́nà tí kọmọ́ fi kọmọ́ fi kùfẹ̀ inú sàábé kẹta sọ̀rọ̀ ẹnu Ramadan Julebi Julebi ìbúnú àwọn sàábé wa náà lámọ̀tán rẹ̀ àti sọmọra ara ìmọ̀ ìgbà láàrin àwọn sàábé wọn fi ń ṣe ọmọ ọmọ sọ̀rọ̀ ẹgbẹ́ òun tiẹ̀ àwàdá ti pọ̀ jù ó tún wá lè bọ́ sáré àwọn obìnrin yóò tún mọ sàwàdá ah, yìí ní gbé ah, àwọn ìwádìí wọn ṣe báyìí sáré ànábì yìí inú ànábì jọ náà ànábì ó fẹ́ yàwó fún ọmọ ọmọ gbọ́dọ̀ náà ànábì lò ní ànábì ti pé bàbá ọmọ tá ànábì fẹ́ kó fẹ́ mi wá ọmọ yìí mo fẹ́ fẹ́ yìí lọ́mọ lọ́wọ́ kan rí ó ti tán ìrọ̀ ò èyí fẹ́ fúnra mi nípa mo fẹ́ fẹ́ ò mo fẹ́ fẹ́ fún ẹni ìlú kan ní káwá lẹ́yìn kan náà àwọn sàábì ká ní jùlẹ̀ ìbíbì bàbá tó yẹ kí nígbà tó gbọ́ pàdánù lóun fẹ́ fẹ́ tó rò pàdánù níbi tó ní ọwọ́ kan ní ẹ ẹ̀ẹ́dùn lọ yìí sábà mọ̀lẹ̀ sọ́ngbà tí bá dé dé ìwà àbá náà wá délé mẹ́tọ̀dù náà wá lọ wá ní anọ́nìmọ̀ bá mi sọ̀rọ̀ kan lé kí ló rí ọlájọ́ ní ìlú òfẹ́fẹ́ ọmọ wa ah, alhamdulillah akórílẹ̀ akóríyà ah, wà anábí òfẹ́ múra rẹ̀ o àtàbọ̀ bẹ́ẹ̀ mú o jùlẹ̀ ìbíbù ó sì wá jẹ́ jùlẹ̀ ìbíbù ládùúgbò àwọn ọmọ kí wá jẹ́ jùlọ ìdí jùlọ àtàbí pé lè náà à ah, ẹwọ dájú wa ẹlọ ní ìjọba náà pé ó yá mọ̀ ọ̀rọ̀ àbí ibi wọ́n ti ń sọ̀rọ̀ lọ́wọ́ ọmọ agbọ́nú lé ọmọ tọ́lá ìfún jùlọ ìdí wọn náà bá bọ́ta pé ah, mọ́mí ṣe gẹ́ẹ̀tùn jẹ ẹwọ dájú sọ pàtàkì bí lórí ti wá fẹ́ jùlọ ìdí ẹwà ní request ànábì lẹ́fẹ́ turn ìtẹ́ ì à bàbá òyà ẹlọ ìjọba ẹlọ ti ya ẹlọ àti gbọ́ adékínú àti gbà ẹni jùlọ yìí ti fẹ́ obìnrin kọ́ni wọ́n fi jí àwọn sàábé tún wá tún yẹ̀ yìí tọ́tọ̀ lọ wọ́n bójú ara mọ́ ìjọ tó bá bọ́ tàtọ̀ wú ìlú yìí pa jùlọ ibi ìwò ọtí àgbápò àgbápò èdè ọ̀rọ̀ ní orúkọ máa ti bí àwọn òní ìníkọ̀dá àwọn bí ọ àwọn gba ìṣẹ̀lẹ̀ yẹ torí ànábì tó sọ yìí lórí ẹ̀ nígbà tó wá lọ sójú ogun pẹ̀lú àwọn sọ̀hábí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó wá di báwọn òkú mùsùlùmí lọ fún kèbèrè lọ́yẹ́ mọ́ lọ́rí wọ́n òkú wáwá wọ́n bá wà ọwà ọwà ọyá tálẹ̀ nínú gbogbo àwọn tàbí wá sójú ogun gbogbo èèyàn wù àrán ah, òkú lábájá rẹ̀ kúrò káàdì wọ́n ah sí orí wọ́n abáni kò sí èèyàn kan mọ́ anábì ah, ní ẹwà rìn dáadáa àni àkùsẹ́ ìjọ tọmọ ogun aláti pé àti pé anábì lè ní òtí rẹ nìkan ìyìn tí ìrínú ẹ̀yìn alààyè ìyìn tí ìrínú ẹ̀yìn tẹ́ẹ̀tì kú nínú ẹ̀yìn sáadé

adájúwá ní jùlẹ̀ ìbí ìbò mi ní wàhánà mẹ́rin ah, ó ní jùlẹ̀ ìbí ìbò tẹ́ wúwo yìí iṣan ara mi ní iṣan ara rẹ̀ lèmi náà èmi mú ní jùlẹ̀ ìbí ìbò jùlẹ̀ ìbí ìbò ló ṣe kíni ló ní ní èmi ní ti jùlẹ̀ ìbí ìbò jùlẹ̀ ìbí ìbò ní tèmi sọ́rí tàbí báwọn èèyàn wọn káàkún láàrin wọn ó tún kú wọn tún mọ̀ mísì èèyàn wọ́n tọ́ ọba bọ́ta tó wíwíkúwí tajùlẹ̀ ìbílù àbá àánà ẹni pankẹ́rẹ́ ìsì ọ̀rọ̀ tó bá mú àbùkù rẹ̀ tó wá sọ́ di nǹkan yẹ̀yẹ́ àwa náà gba tó jábùkù tiẹ̀ náà ìwọ náà kù sí àyìn àbí wọ́n pé tán ni tí wọ́n wá ọ̀wá ráyìn tó ọmọ wà lébù rẹ̀ lọ àwọn tẹ́jọ́ ń bẹ̀lẹ̀ yìí gan alébùyẹ̀ mélòó lọ sí mú wá tán tọ́bí wá ń lọ sọ́dọ̀ àwọn sàbí lọ́nà ọ̀tí ẹ̀lọ generation tó lọ síwájú lọ generation kejì kẹta ó wá lajúrú first generation nǹkan sí ọ nítorí ẹ̀tọ́rí ẹni tí ń sọrú ẹ̀ ní ilẹ̀ àwúsá jàbá níti ọ̀tọ̀ ní gbogbo ẹ̀wọ̀n wọ́n ní tí wá gbé dájọ́ mìíràn lórí kọjọ kan lọ́rẹ̀ ṣe tẹ́sì ọpọlọ rẹ̀ pé ó dà pé ìtọ́ ṣe àbí ọ̀kan tó ti tẹ́lẹ̀ ní so ìwọ náà tó bá fi lè bú sábí nú ìyá yín náà àwa náà padà ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú ògbọ́nà ìtẹ̀ fi lọ bẹ̀ báyìí náà lórí <laughs> àwọn ìdílé ọ̀pọ̀ ti ṣe kínú ọ̀pọ̀ ti ń sún àmọ́ ìmùsùlùmí òdodo lọ́kùnrin lóbìnrin ìkórìíra ní bọ́ọ̀dì inú àwọn sàábé má ṣe kí ni má ṣe pèsè ní rẹ̀ o ìwọ dúó mo ṣe ẹ̀ka dúó gbogbo àwọn nǹkan tí wọ́n ba ìsìláàmù jẹ́ tí gbogbo nǹkan tí ò jọmọ́ ìsìláàmù tó gbé wọlé Yorùbá gbogbo àwọn àbá lórí èèyàn àwọn àbá lórí apẹ́ èèyàn àwọn àbá lórí ẹsẹ̀ èèyàn gbogbo àwọn wíwú mi táwọn àbá kan máa ń wí ilẹ̀ Yorùbá yìí gbogbo ẹ̀ àsìkò tó tí kí ni ọ̀rẹ́ àsìkò tó tí wé ò gbọdọ̀ máa wáyé mọ́ ọ́n sì pé gbogbo ẹ̀ náà regulation ti ń ba wọ́n ti regulate ẹ̀ kódà ń gbà fi kan sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ ṣẹlá ìfẹ́ tó ní ìwọ ọ̀tọ̀ ní ká mọ́ dọ́gbọ́n sí ọlọ́run gan dọ́gbọ́n sí ẹ̀sẹ̀fọ̀lọ́ ọlọ́run sáfẹ́ níjọ wọn pàṣẹ sọ oníṣọ́lọ́wò dọ́gbọ́n sí ní rọ́dù ní àní yẹ òun gbò mí pé ń dọ́gbọ́n sọ́rọ̀ òjò yẹn ni kómi yẹn bá lè mọ́ tètè tán omi èwo èyí tí bàbá rẹ̀ pòdì yìí fún abéwo àwọn kí ni ń wí ìdíkù ìbá jẹ́rí kò tí wá wíyùn nígbà táwọn alùsùn náà kóbò ẹ̀rí pé àwọn ara wọn náà padà wá ní ah, ọlọ́run ṣàánú wa irú wíkúwé tí wọ́n lè yìí báyìí à wọ́n ra ìkan bọ́ sójú ó kọlu àwọ̀ ah, èmi ò ní ó sọ ilé yìí ọlọ́run ò dọ́gbọ́n sí o <laughs> ẹni ẹ̀ ẹ̀ṣẹ́ ìdájọ́ àtàtọ́ tó ń dájú ọgbọ̀n múlá tó dájú ọlọ́run mọ́ bí kí ní ìfẹ́ ti bẹ̀rẹ̀ tẹ́gbà táwọn náà bá ti kó wọra wọn báwọn àtúnṣe ti ń dèrò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹni bá sọ orú ẹlẹ́yìn báyìí ó sọ orú gbogbo ó túnmọ̀ kí ni ọlọ́run tọwọ́ sí ẹ́rì báwọn ẹgbẹ́jọ wà ń jòkó bẹ̀ wọ́n rẹ̀rí torí ìwù tẹ́jọ ń bá bọ́ọ̀lù àmọ́ ní social media ti kọjá bẹ́ẹ̀ tẹ́lí mọ́ tó social media wọ́n rẹ̀ pé eh, káwọn ti ní alùsùn náà yóò tó bọ́ta dáwà ní òtẹ́tẹ̀ yá sọ̀rọ̀ lórí ẹ̀ ọlọ́run tọgbọ́ sí wo gbogbo orú náà dẹ̀mọ̀ dán ń ta aláàfẹ́mọ́ lẹ́yìn báyìí àfẹ́mọ́ nù kò sáyé rẹ̀ mọ́ tó bá ẹgbẹ́ torí ẹ̀lẹ́ ṣe wá sọ wá da alágídí arẹ́bì láti jẹ́ alágídí kíláyẹ́sì torí ẹ̀ lẹ́yìn sọ pé òkè a stubborn ààrẹ ti láti kí ni láti stubborn ìwọ tí wọ́n wá ń sọ pé mo stubborn jẹ́ ìpẹ́ pé làákàyè kó lè mọ̀ pé o ò ní làákàyè téèyàn fi ronú ìwọ ní god láti lè pè mí lórí fóònù láti wọn sọ fún mi pé a bàbá tiẹ̀ o ìwọ fẹ́ràn rẹ̀ gan o pé kódà bó ṣe wà yẹn tí a bá wọ iná ìwọ náà rẹ̀ dí láti ẹkí ni láti wọ́n náà ìwọ tí stubborn láyẹ̀ èyí nǹkan ti kúrò ní stubbornness èyí òmórúkọ tá àpẹrú yìí ẹ́ ó stupid ni tó ní ọmọ èmi kàn pé èmi kàn pé òkè agídí láwọn náà ní tí wọ́n ní wọ́n fẹ́ ètò tí wọ́n bá lè sọ bá bàbá tọ́wọ́rà bú rẹ́rọ́ mọ̀háwíyà tọ́m bí wíké tó jẹ́ bàbá àtẹ̀mí ní tọ́ọ̀bá mọ̀ lọ́dìmá ó ju bàbá mi Abdurrahimi tó bí mi lọ lọ́dọ̀ mi sọ́gọ́bá tọ́ bàbá mi níwọ̀ lọ́rùn mi gẹ́gẹ́ bí ẹ tó dẹ̀dẹ̀ lé mi lórí jù lọ gẹ́gẹ́ bí ẹ tó dẹ̀dẹ̀ lé mi lórí òun wá níwọ̀ lé mi lórí ju bàbá mi lọ gẹ́gẹ́ bí tó ṣe lórí kíni lórí Islam kìí ṣe gbá àwọn bàbá tiwa bàbá náà bàbá mi ò tó àbúrò rírá kò tó mọ̀ àwíyà ní táwọn yóò ṣe fún Islam tọ̀ tọ́rọ rí àwọn yíò náà bí wọ́n ti wá fẹ́ràn bàbá àti ẹbí wọ́n lè wọ́n náà torí ẹ̀ àwọn bàbá àti èmi náà èmi náà wá fẹ́ràn wọn àmọ́ àwọn bàbá àti èmi àwọn ò ní wọ́n náà <laughs> insha Allah gbọ́dọ̀ náà àwọn bàbá tèmi fẹ́ wà lìjẹ́nà èmi náà wá fẹ́ wà lìjẹ́nà tí bàbá mi wọ̀. ìjọ tó wá sọ fún lórí fóònù ni pé à ẹnìkan kan ò gbọ́dọ̀ ṣe kí nígbà fún bàbá ti ẹ̀ o ní tẹ́tí ẹ̀ ìdí èmi náà wá tún sọ fún ọmọ ìṣẹ́ sọ fún ìdígbẹ́dígbẹ́ náà ẹnìkan kó ní ṣe kí nígbà fún bàbá ti èmi náà mi ò ní tẹ́tí ẹ̀ ìdí o ó dà ike mo tún wọn darí sí ní ẹ̀gàn bàbá ti nínú bàbá gbogbo àwọn mùsùlùmí àbí bàbá rẹ̀ tí wà mẹ́jọ bàbá rẹ̀ gbogbo wa tọ́ ẹ̀yìn kọ́ àbábá ẹgbẹ́ àdúrà wà lọ fún ẹ bá jí wọn bàbá àwọn bàbá inú àmì wọn ti bàbá yìí àtọ́ alhamdulillah ojú wọn wọ́n bàbá àwọn wọn <laughs> so àwọn bàbá ti wá nu tí wọ́n èèrà kan ò wọn bí èèrà kan ò bàbá èèrà kan bàbá tiwa náà so gbogbo tí wọ́n wá ní gbogbo tó ọba nílò lè fi jẹun torí àwọn òní nǹkan tí ò dá tiwa dáwọn olùjà torí táwa ní ní ká sàlàyé àwọn ò sì àlàyé dáadáa a sì gbogbo ọ̀nà tí èèyàn fi máa ń ṣe àlàyé ọ̀rọ̀ sọ̀rọ̀ fi máa ń yé gbogbo ọ̀nà náà láti kí ni làá lò àwọn àsàlíbù ìṣà ìyà ó pọ̀ ayẹ́ẹ̀kọ́ ni ebí ní ìṣà òlájúkọ́ ogun dá ń lóhun inú àwọn àsàlíbù ìṣà ìyà ní kí o dákò níwé ọ̀rọ̀ náà àbí ẹ́ ń sọ àtògún báhùn so ìdí nìyẹn kó ní kálukú wa kálò níṣe pẹ̀lẹ́ pẹ̀lẹ́ àyà tí wọ́n ní nípa àwọn bàbá àti ẹlájìṣe tó wù wọ́n àyà ń là wa náà ní láti lè bí tẹ́ǹdì àwọn bàbá wa pẹ̀lú tá a bá ní ní agbára èyí tó wá sọ fún mi náà pé kí mọ kó mọ̀lẹ́bí àwọn Buhari bọ̀ àti mọ̀lẹ́bí <laughs> ọlọ́mọdé àṣọ wa dáadáa ẹ̀dá kan ní mùsùlùmí òdodo ẹ̀já dúró ẹ̀já dúró ẹ̀já dúró ọlọ́mọdé àfún alágbèyí ọ̀rọ̀ rẹ o ọlọ́mọdé kọ́ ọlọ́mọdé àmọ́ṣà lè kó yé wa o ẹ̀ ṣàmìjọ máa ẹ̀gbọ́n bá wá yé wa ọlọ́dẹ àdìmọ̀ dúró tì í tọ̀ gbogbo intimidation tí gbogbo wa bá wá ń rí ju òfin ọlọ́dẹ àdìmọ̀ dúró